ṣọwárí tó sìn eléyìí tó ń wòye òun ìṣọmọ bẹ́ẹ̀ o very very respectful ó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà she is very good at work. yàyà mẹ́fà kọ yàyà twenty ṣẹ́rẹ́ yín méjèèjì ẹ lọ ṣó ara yín gan ṣé ní gbogbo nonsense tẹ máa ń ṣe níbi iṣẹ́ yín yẹn ẹ má bà tẹnu lé mi o. so torí kó jẹ́ pa torí ẹnì kan jọ wà ní gbogbo ìgbà tó bá pe ọkọ mi báyìí òun ló máa gbé fóònù pẹ̀lú gbogbo òyìnbó wèrè tó máa ń sọ lẹ́nu yẹn. ìwọ náà lọ kọ́ gbogbo òyìnbó wèrè tó ń sọ lẹ́nu jàre. láti ibi ìmúra ẹ ìwọ wo ṣe rí náà àfi bí eégún láàrin èrò òmúra lábàradì tí kò tiẹ̀ kò nítumọ̀ sí mi tó wo makeup tó lò àfi bí tọmọ aláta. ẹ ẹ lálejò láti fi lè jì. mo ránṣẹ́ sí ẹ pé mo retí àlejò kí ni kí n pè ẹ́ fáwọn èèyàn ṣé kí n mú ní mo mọ́ ọmọ ọ̀dọ̀ mi wá sóde ni. Bàdéjì or what? yes that I'm not joking. mo jọ́sí jọ́sí etí kókó mọ́ mi lọ́wọ́. mo ti decide láti fẹ́yàwó mi. that is my workplace and I'm asking you kí ló ń ṣẹlẹ̀ láàrin ìwọ àti àti ọ̀gá mi you cannot tell me anything. àti tó sìn púpọ̀ kẹ̀ ah. Kai, káì mo ti waste life mi. bíyàwó mi wọ aṣọ five hundred thousand naira ẹni tó wo ní five hundred naira máa wà presentable jù àbí nǹkan ṣe ẹ́ gèlè mi ò dáa tó báyìí ṣé èmi àtọkọ mi kọ́ ló yẹ kó kọ́kọ́ yà kó wá lọ ń ya everybody is that the right thing to do. ẹ ẹ jẹ́ ká jẹ́ ká excuse ma. ṣé mọ ẹ mọ ẹ àwọn ló yẹ kó kọ́kọ́ yà ṣé ẹ understand ah, ah, ṣebí ẹ lè understand. no problem. ẹni yìí kò mọ̀jú kò mọ̀ra. mojú kò mọ́ra kò mojú kò mọ́ra.